عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحقوق هنا آية التوحيد الله عز وجل ونسأل الله يسمع nípa àrùn burúkú kan tó jẹ́ ولي ولي. àrùn wọléwọlé tó máa ń ba ó máa ń sọ àwọn èèyàn di ọ̀tá ara wọn lẹ́yìn ìgbà tó ń ti gbọ́dọ̀ ara wọn wọn náà ní kíkọ obìnrin sílẹ̀ olórí ẹlẹ́dàá ṣàlàyé fún wa bí ẹbí ti ṣe jẹ́ pé nǹkan tó léwu púpọ̀ ni bí èèyàn bá ti kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ìyàwó yẹn gbọ́dọ̀ lọ lọ́jọ́ yẹn olúwa fi hàn wá wípé yóò lọ́dọ̀ rẹ̀ tàlẹ́ ẹ̀kẹ́kẹ́ kòrò títí tó ti ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta láàrin ìgbà tí ń ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kó tó di pípẹ́ ẹlẹ́ẹ̀kẹta parí ó yẹ kó jẹ́ ẹni tó ṣe kó ronú tí ìgbésẹ̀ tó gbé ọ̀sọ̀kọ̀ dá padà tó bá ti dá padà ìyàwó ìtún ti padà sọ́dọ̀ rẹ̀ ìjọkàn ṣẹlẹ̀ ní pé àǹfààní àti kọ obìnrin sílẹ̀ mẹ́ta náà ló ní gẹ́gẹ́ bóyá wàá tó ṣe ṣàlàyé síwájú nígbà tó ti ṣe ẹyọ kan àjẹpọ̀kù méjì ṣùgbọ́n kó wá sọ pé ìwọ ti kọ́ lè ti kọ́ lẹ́nu nítorí eléyìí ọ̀gbọ́dọ̀ jáde kọ padà wálé wá bá eléyìí gẹ́gẹ́ bí ìṣesí wa ìṣesí tí ọ̀dà rẹ̀ obìnrin tó kọ sílẹ̀ ó kéré jù yóò ṣe nǹkan oṣù mẹ́ta lọ́dọ̀ rẹ̀ nǹkan oṣù mẹ́ta lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó kéré jù yóò tó oṣù méjì tó fi ṣe nǹkan oṣù mẹ́ta níbo lọ́wọ́ akẹ́kọ̀ọ́ máa lọ àsìkò tó sì fi ń jókòó yìí òfin ṣẹlẹ̀ àsọpé ìyàwó rẹ̀ lópin ìgbà tó bá ti kó kújọ́ kan tó fi parí nǹkan oṣù rẹ̀ yìí báyìí ìyàwó rẹ̀ lágbọ́nrin wípé ọmọ náwó lé lórí ọmọ gbọ́ bùkátà rẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìyàwó rẹ̀ lágbọ́n kó tó máa ọmọ bá sùn torí pé wọn náà lọ lé ìdí tó fi ní lé wọn náà ní tó ń bá rí ọmọ ronú pé a ah, sẹ́ni tó sọnù ni àbẹ́ni tó ti sọnù ní kọ́síọ́pù lé rẹ̀ rárá o ìwọ náà àsìkò tó kọ́kọ́ lẹ́yìn o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé wọ́n á fura rẹ̀ lẹ̀ mo kí akọ̀ kó sí ọ síbàtìbà wọ́n máa soge wọ́n jẹ́ ẹni tó ń fi lọ́fíńdà sára tó náà máa gbóòórùn látọ̀kan tó máa fẹ́ a tẹ́lẹ̀ ìgbà fi lè lọ nǹkan ńlá sọnù má mi lọ́wọ́ iná ló ti jẹ́ pàǹbẹ́ Allah bí gbogbo ògbà sádàwò kan ọ̀gá ti bá wa olùwàkọ́mọ́jọ ti bá wa lápọ̀ nítorí pé ń tó sí àpọ̀ ó kéré sí ní tí ó padà sí látàrí kọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin kíkọ́ ọlẹ̀ kan kọ́ ọlẹ̀ kò túmọ̀ sí pé ọkọ ti gba ayé rẹ̀ jẹ́ nítorí pé olúwa ṣe kíkọ́ ọlẹ̀ ní ìbáwí ni nígbà tọkọ ti gba gbogbo ọ̀nà láti tún ọtí tí ìwọ ọ̀fẹ́ gbàtúnṣe ni ló tó kan kíkọ́ ọlẹ̀ kíkọ́ náà ẹyọ̀kan nínú mẹ́ta ó sì tún ṣẹ́kù méjì má jẹ́ kí atẹ́gùn ọ̀fẹ́ sí tó fi tètè tún wà rẹ̀ ṣe tó fi tètè fi hàn kọ́ kíkọ́ kábàámà lórí nǹkan tó ṣe tó mú kíkọ́ lẹ́wà kọ́dà kòkó forí jìn ọ̀kọ̀ọ̀kọ̀ wọnú irú rẹ̀ ò tún ní wáyé má etí kejì kẹta kò ní bá ń gbọ́ kíkọ́kọ̀ rẹ̀ kọ́ lẹ̀ ambosibosi kpọ́lọ́ máa dé sí si àwọn òbí rẹ̀ àwọn olólùfẹ́ àti àwọn ọ̀tá rẹ̀ gbogbo wọn gbọ́n pa rẹ̀ wọ́n máa yẹ̀yẹ́ ti ṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ gẹ́gẹ́rẹ́ báyìí ni wọ́n wà ṣùgbọ́n ìwà wọn tí wọ́n padà yí padà sí dáadáa ìṣe wọn tó padà yí padà sí ètò sunwọ̀n ọkọ òrónú pé wọ́n ná ètò kù lórí wọn tó bẹ́ẹ̀ lọ yẹ káwọn obìnrin kí wọ́n wà ẹ má wọlé adùn nítorí pé òní dààmú pípé nóore lọ wà ó di gbàtọ́ kọ lẹ bá tó kọ lẹ nígbà tó bá kọ lẹ òní máa ti ń dùn mọ́ ọmọ láyé òní máa pé inú ìdẹ́ra lọ wà ẹ darapọ̀ mọ́ àwọn ẹni tó ṣe pé àwọn ti pàdánù ọkọ wọn jẹ single mother ẹ máa rí lọ́pọ̀lọpọ̀ tó ń kọ sí gbogbo àwọn abi tí wọn ti ń polówó nǹkan wípé single mother làwọn àyíká àmà bẹ́ẹ̀ bá bínú sí pípẹ fí àwọn àwọn lọ́mọ méjì lọ́dọ̀ àwọn lọ́mọ kan lọ́dọ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn single father náà wà ní ìtàn polówó tiwọn ni àkàràmọkọmọwá ọdọwọ ẹ̀yin obìnrin o ẹni tó ṣe tó fi jẹ débi kọkọ rẹ kọlẹ mọsí o. mọ̀sẹ̀ ò mọ̀ kanko kanko olórí ibú kan wọ wálé ojoojúmọ́ ń kọ́ níkọ̀ púpọ̀ sọ́kọ rẹ onílórú lẹ́ńjẹ láti jọ Ramadan ti bẹ̀rẹ̀ ẹni tó ṣe pé gàrí ló wà mú àti lóru àtìyàn wa gàrí mu ẹwọ́ lọ́sẹ̀pẹ́rẹ́ lóru sẹ́pẹ́rẹ́ wọ́n ńkọ nígbà tí wọn náà bá wá sí olùwàkọ́kọ́ àwọn ọkùnrin eléyìí tá a máa wò tá a fi ní kọ́lé wa olúwa kọ́kọ́ àwọn obìnrin náà níwáàrí eléyìí tí wọ́n máa wò tí wọn ò fi ní da dun wọn rú olúwa ẹlẹ́dàá kótó kó da fún aláyé kó da fún aláyé kéya subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu